aláìmọ̀kan kà á sí alimakiburu yóò kà sókù táwọn sin walimumin yaalamu anahu shaitan onígbàgbọ́ òdodo mọ̀ pé èṣù ni èṣù nu wàyàtàbá yanu dhalika bí umuru èyí tá à ń sọ yìí yóò wà á hàn kedere pẹ̀lú àwọn tá a fẹ́ wí yìí o àhàdùwà àkọ́kọ́ ń bẹ àyàkùrà ayatalẹ kùrìsì bisidiki sírú ẹ e bá ti fẹ́ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ kùrìsì yù tọ́ bá ti lọ sí tẹ́ tẹ́ wá rí kan tẹ́ rí kan tó yanu tẹ́ rẹ́nìkan tó dìde tọwọ́ wáìtì ní gín tó ní mọ̀sálọ̀ bàbá rẹ ló dìde yìí òun fẹ́ fún ọ ní nǹkan ni wàá gba kínní lọ́wọ́ òun ìwọ bẹ̀rẹ̀ sí ní máa ka kùrìsí yìí bí sídìkìn pẹ̀lú ẹ̀mí òdodo fàyídà kọ̀rọ̀ àhà tọ́ ọ bá ti ka kùrìsí yìí tẹ̀gí ibùdó àlìkà sharks yóò pòórá ni o tọ́ ọ bá ti ń ka kùrìsí yìí àwùsáàhà fílẹ̀ àrìdì tàbí ó wọlé lọ padà kó wọlé lọ padà àwọn ìtajàbà tàbí kẹ́ ẹ má rí mọ́lẹ̀ kan náà tó bá ti bẹ̀rẹ̀ sí ní kakùrì sí òsìlá nísìn ó lè tí ó pòórá tó bá ti pàdé ẹnìkan tó pèrè ẹ̀ lókù tó múra bí òkú bẹ̀rẹ̀ sí kakùrì sí òsì àṣírí rí ó tù nísìn wàlàó rọ́gùlà ń sọ̀ọ̀lì àwọn mọ́làkàn àwọn jìnnìyàn mọ́mínà làmtàdúró hu ayatul kursi tọ́ba gasi pé nìyẹn bá jẹ́ ẹni rere ńtòótọ́ tàbọ̀jẹ́ màláyíkà tàbọ̀jẹ́ àdànù tó jẹ́ onígbàgbọ́ òdodo kùrìsíù tó ń ká yẹn kò ní kó nira bá a. wa iná máa tẹ dúró aṣáyà tì í ka kùrìsíù tí nira bá fi dé bọ́ èèyàn bú ni ọ́ nù èṣù gbèsù gbé lára rẹ̀ nù ara rẹ̀ ń fàmójútó tẹ́máfìlẹ̀ ń ta kùrù sí yù tọ́wọ́ ìwà ń gbà báyìí ní sọ báyìí bẹ́ẹ̀ ni tí kí ló kọ rẹ̀ bẹ́ntíkìrì mú ó ti gbàlejò nú ara nù. tábàfẹ́lẹ́ ká kùrù sí yù sẹ́nìkan lára tí bá fi ń gbọ̀n àlejò ń bẹ lára ẹ̀ nù ara ní òun ara ò lè ní ọ tí àlejò bá sí lára rẹ so àyíbá àmọ́ tó bá lọ sínú tẹ́ tí kankan wá dìde nù sàárè tó dìde mọ ká kùrì sí ti ẹ̀ tó bá jẹ́ èèyàn gidi ló daṣọ bojú ẹ̀ mọ̀ èèyàn wọn a mọ mọ̀ọ́mọ̀ múra bí òkú wọn a mọ tẹ́ bá ti mọ̀ pé yìí máa lọ sóko. So tí wọ́n sì fẹ́ lé lóko òun bóyá wọ́n ń fa ọ̀rọ̀ ilẹ̀ gangan wọ́n á mọ̀ mọ̀ lọ múra bí òkú ṣé wọ́n ti mọ̀ pé èèyàn máa ń sá tó bá ti rókù àwọn àfáà ní tóníntìn bá jẹ́ ẹni rere tó ń ka kùrìsíyù kò ní í pòórá àmọ́ pé èṣù kan ló gbé àwòrán bí òkú wọ̀ tọba ti ń ka kò sí yù yóò pòórá nísìnyí ni yóò pòórá ni. mo lélẹ̀ ìrìnlẹ̀ nínú àdìsí Bukhari nínú àdìsí Abu Huraira lamma qala lahul jinn nígbà tí àlìjẹ̀nu kan sọ fún Abu Huraira pé ikra ayatal kursi idha awaita ila firashik ka kursi yù nígbà tó o ti wà lórí ibùsùn rẹ. فإنه لا يزال عليك من الله حافظ tó bá ti ka Kùrìsíyù kò ní kò ní tí ó máa jẹ́ aláàbò fún ọ lọ́dọ̀ rẹ wà yakurabuka ṣàyìtọ́nù àtàyùsìbìhà èṣù kan ò sì ní láǹfààní àti súnmọ́dọ̀ rẹ lójú oorun sọ pé ntọ́ sọ fún ọ òdodo ni ṣùgbọ́n òun fún ara rẹ̀ òpùrọ́ ni torí pé èṣù òun ló wá ní àwòrán bàbá kékeré kan tó wá ń jí àwọn sọ́dákọ̀ ìtùnú àwẹ̀ tí wọ́n dájọ́ sí yídì tó wá ń jí ibù tí àbú òwúrẹ́rà wá gbámú lẹ́ẹ̀kínní tó bẹ̀bẹ̀ ó gbámú ó bẹ̀bẹ̀ nígbà wá dé lẹ́ẹ̀kẹta lọ́wọ́ á ní jẹ́ kóun ṣe ọ lóore dípò tó fi ń ṣàìsùn nídìí ọjà yìí nídìí ẹrù yìí ó sì ka kùrìsíù sí kó o máa lọ ọba ti ka kùrìsíù sí irú òun gan òní lè débẹ̀. so nǹkan àkọ́kọ́ tí wọ́n fẹ́ kó o ṣe nìyẹn tó o bá pàdé nǹkan ẹlẹ́dẹ́ àmọ́ ọlọ́run pàdé ẹnìkan orí ìwúndì dìde jàn ó wú jàn-ín àbíkọ́ náà tì ń já lọ gorororo mọ́wùlẹ̀ jẹ́kẹ́tì rẹ̀ ó já kúrò lágbárí ka kùrìsí yù tọ́bágásí pé ẹ̀ńtọ́ ẹ̀ńtọ́ pàdé yẹn ó jẹ́ ẹnìkan tí èsè sù ni kò nira bá a bọ̀tọ́gásí pé èṣù ó ń lé oríta kan ni tó gbé àwòrán ẹ̀dá kan tó o mọ̀ tàbí tó o mọ̀ tó gbé wọ̀ ó rí ní ìsìn ká sọ fún ọ tí ìdágbére wàmínìhà nínú nǹkan tó o ṣe tírú ẹ̀ bá ti fẹ́ ṣẹlẹ̀

anna mi ní adọ́mi àsìbáàdì dọ̀làlì lìmọ̀ṣìrìkìn òun ni pé dájúdájú nínú àwọn okùnfà tó tóbi tó jẹ́ káwọn ọ̀sẹ̀ bó sọnù máa yàrá òun wù ohun tí wọ́n fi ojú ara wọn rí àwọn yẹ́sìmọ̀ òun náà wù tàbí tí ń fetí ara wọn gbọ́ ìndàlẹ̀ àwòfàán lọ́dọ̀ àwọn òòṣà wọn ka ekibari à ń gọ́ ibi bíi ká máa sọ nǹkan tó pamọ́ fún wọn àwọn amòrin yàtàdọ́ mọ̀n kọ̀dọ̀ àhàjà tàbí kẹ́ máa sọ̀rọ̀ kan fún wọn nípa bí wọ́n ṣe bíya bùkátà kan wà náà wùzálìkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáìdà ṣáàdà àhàdùhùmù àlìkọ́bùrù ìṣàkọ̀ tí kan wọn bá wá rí sàárè kan tó yanu pẹ̀gẹ̀dẹ̀ wàhárọ̀jà mi ní sheikh tí sheikh kan wá jáde ń bẹ̀ ànákọ̀wù tí sheikh yẹn wá dì mọ́ tó. So, tó dì mọ́ gbàgì aw kàlámàwò tàbí tó bá sọ̀rọ̀ zọ́nà ànàdálíkà ó wà nàbí yulimakibo yóò wà lérò pé ànábì tí wọ́n sin sínú sàárè òun lẹ́nu yẹn àwìn sheikh makibo tàbí shehu tí wọ́n sin òun nìyẹn wàlíkọ́bùrù lẹ́dí lámìyàn shark àti sàárè tí ò yanu wà ìnàmọ̀ ṣèitán mọ́sálàláhùn zálẹ̀ èṣù ló ṣe àwòrán yẹn fún un kàmá yumathilu li ahadihim anna al-hayth shaq gẹ́gẹ́ bí èṣù ṣe máa ń pidán kí wọ́n sọ pé ògiri lanu wa annahu kharaja minhu suratul insan tí wọ́n á sọ pé ògiri yanu tán àwòrán èèyàn kan wá jáde ń bẹ́ẹ̀ sẹ́yìnbà kí wọ́n sọ bẹ́ẹ̀ ń pa ṣé Ibrahim Niyasiri tí wọ́n ní lẹ́kọ̀ọ́ pé ògiri yanu nìyá sì wá jáde ńbẹ mo léṣù ni mo ní ẹ̀sùn ńbẹ ẹ̀sùn kéèyàn kakùrú sí òsì lára èṣù ló jáde lára ògiri ilé rẹ ń mọ́lọ́ rẹ̀ dáwó dànù ọ̀ǹgbá èṣù gbélé nù ẹ̀ wọ́n ní ṣéwù tí wọ́n ní ṣéwù nìyá sì á wọ́n lọ jáde lára ògiri ó jáde lára ògiri ó ti fi hàn pé sùn ní ṣéwù Ibrahim nìyá sì nù èṣù nù wọ́yẹ kúùnù wọ́n wá ṣe tàmásàlálà òfin suratul insan àníṣe èṣù ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó wá ní àwòrán èèyàn wà rọ́ wà náà ò kharaja minal hayy táwọn èèyàn wá rí nírìí pé ó la ògiri jáde ó sì lè ògiri jáde nígbà tẹ́lẹ̀ ọ̀nà ń bẹ nínú ilé tí ìbáyé pé sùn ní ọ́. Majmu fatawa ọ̀rọ̀ yìí wà ń bẹ ní volume one page one sixty eight dé one seventy eight so ibi tá a dùn sí nìyẹn ní òní àti láǹfààní àti mọ̀tà ni wòlíì àbí a sì ti qualification wòlíì bákan náà dátó tún fi láti mọ̀ pé a lè gbọ́ ohùn òkú yálà nígbà tí ń gbé lọ sítẹ́ tàbí nígbà tí ń gbé sínú sàárè a gbọ́ ohùn òkú bákan náà làwọn àfáà tún wa wípé tí ẹ bá rí ìṣẹ̀lẹ̀ kàyéfì bíi kí sàárè ó lanu bíi kógiri ó lanu bíi kẹ́nìkan ó dìde kó pèrè ẹ̀ lókùú kí wọ́n ní kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ máa ka kùrìsí yù sí lára tẹ́bá ti ń ka kùrìsí yù tọ́ba gásí pé sù ni ká dágbére tí ó fi lọ nítorí náà wòlíì dán wò kò súnmọ́ pé olùjẹ́ wòlíì ọlọ́run kò kọ́kọ́ súnmọ́ nítorí pé o ti tako àwọn nǹkan tánàbí sọ nínú tánàbí sọ ni pé ọmọnìyàn ò lè gbọ́ ohùn òkú kò lè gbọ́ ohùn òkú ànábì nìkan ló lè gbọ́ àwa ń tiwa à lè gbọ́ wọ́n sì sọ ọ̀dí tá a fi lè gbọ́ ṣé ọ̀rọ̀ tiẹ̀ láwàá gbàgbọ́ láwàá fọ̀rọ̀ kìí ṣe ọlọ́run sílẹ̀ so nítorí náà ọ̀gbọ́ òun òkú o ṣùgbọ́n àti mọ ohun ẹni tó ń gbọ́ ohun àlìjẹ̀nu ni àlìjẹ̀nu ló ń gbọ́ ohun rẹ̀ nù sàárè kì í ṣe òkú tó ti kú tó bá di lọ́jọ́ mẹ́jọ ǹjẹ́ a lè rí àwọn àlìjẹ̀nu gangan nígbà tó já sí pé ó rinlẹ̀ ọ̀rọ̀ eléyìí pé ọ̀rọ̀ tá a kà tán yìí wípé ènìyàn ò lè gbóhùn òkú ṣùgbọ́n àlìdànù lè gbé àwòrán èèyàn wọ̀ tí yóò dì mọ́ ń tọ̀hún tí ó bọ̀ ń tì ń sọ̀rọ̀ kódà ó tún lè gbé nǹkan wá fún un ó lè gbé nǹkan wá fún un a ti gbà pé àlẹ́ gbọ́ òkú ṣùgbọ́n àlìjẹ̀nù tí wọ́n á sọ pé ń ṣiṣẹ́ yìí ṣáà lè rí àlìjẹ̀nù gangan báyìí ní àwòrán àlìjẹ̀nù ṣé a lè rí àwòrán àlùjànnú ní àwòrán àlùjànnú ẹni nìyẹn níjọ́ mẹ́jọ bákan náà ṣá a lè rí màláìkà gangan tó dáwọn èèyàn ń sọ pé àwọn ará àlùjànnú wọn làwọn rí màláìkà ẹnìkan ti sọ fún mi pé òun rí màláìkà ẹnìkan sọ fún mi pé wòlíì dẹ̀wì gangan fúnra rẹ̀ ọlọ́run rí ṣètọ́nù ọlọ́run rí ìbílísù gangan gan kí lẹ̀sìn sọ lórí ẹ̀ ìtẹ̀sìn sọ lórí ẹ̀ làwọn afẹ́ gbọ́ tọ́pàdégọ́ mẹ́jọ sọ̀rọ̀ ọ̀rùn kéèyàn rí àlùjẹ̀nu gangan sọ̀rọ̀ ọ̀rùn kéèyàn sì rí màlẹ́kà gangan òní tá a mú sọ nínú ọ̀rọ̀ pẹ̀lú ògùn ọlọ́run tásìkò bá tún wá gbà wá sí i a tún mú mi sọ ṣùgbọ́n méjèèjì òdìdí ọ̀rọ̀ ni so alọ́ fi wá sí kòǹgẹ́rẹ́.